jogun ah. ẹni dín nílé ayé ẹni dín láwùjọ ṣẹṣẹ àníṣe bóyá ogun kan tẹ̀ tí ń jà yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ẹ tó bẹ̀rẹ̀ gbèjà ṣẹṣẹ yìí ogun oṣó tí ń bá yín jà tẹ́lẹ̀ yóò tán lónìí ogun àjẹ́ tí ń bá yín jà tẹ́lẹ̀ yóò tán lónìí ogun tó ti ń tẹ̀lé yín lọ́dọ̀ ti bí sílá yín ogun ló padà lẹ́yìn yín. ẹ wà á di aláṣeyọrí o. ó gbọ́mọ́lùmọ́lẹ̀ ẹ ó yẹ ẹ fi yege o òkété rèé o òkété lọ sílé òkété ọ̀lẹ̀lẹ̀ rèé káfọ̀lẹ̀ túkọ̀ wò ọ̀pọ̀ràn sóde oníkàlọ̀ fọ́kẹlẹ̀lẹ̀ káfi túkọ̀ wò ọ̀lẹ̀lẹ̀ náà rèé tá a fi wá rúbọ lágbára olódùmarè lágbára àwọn olúmọlẹ̀ lágbára gbogbo olúmọlẹ̀ tó ṣẹ̀dá ilé ayé yìí tẹ́ ń gbèjà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ adùn kì í tọ́ ní yàrá ọ̀lẹ̀lẹ̀ adùn ò ní tọ́ nílé yín o. àṣẹ ìkorò kì í wọ yàrá ọ̀lẹ̀lẹ̀ ìkorò ní wọlé yín o. bọ́mọdé bá ròyìn ó máa ń sọ àkàrà nù ni láti wákàtí ọ̀wọ̀ yìí gbogbo àwọn ọ̀tá yóò ń kẹ́ lè ní lóde àjàláyé tí ń robi ro gbogbo ọmọ ọrún mọ́lẹ̀ wọ́n máa sọnù máyé lọ́wọ́ ni o. wọ́n sọnù máyé lọ́wọ́ ni o. gbogbo ọmọ ọrún gbogbo ẹnikẹ́ tó robi ro ọmọ ọrún mọ́lẹ̀ wọ́n sọnù máyé lọ́wọ́ ni o gbogbo ẹnikẹ́ni tó bá wá lówó lọ́wọ́ lásìkò yìí ó lágbára ó wà nípò kò gbèjà ìṣẹ̀ṣe nígbà tí mùsùlùmí ń bú ìṣẹ̀ṣe wa kò gbèjà eégún nígbà tí mùsùlùmí fi eégún ta yín ó wá lóun lówó lọ́wọ́ òun fẹ́ gbèjà mùsùlùmí lásìkò ó máa dùn lóṣì ní. ó máa dùn lóṣì ní. àwọn olùmọ̀lẹ̀ wọ́n fọmọ dàlámù. ọmọ rẹ̀ á lójú rẹ̀ bí gbogbo ọmọ ànábì ṣe kú lójú ànábì ọmọ tó náà kú lójú ẹ̀ àní gbogbo alágbára tó lágbára tó kéèké ní àkókò náà tó wá nígbà táwa wá ń bú ànábì yìí lágbára wá ń gún òun òun fẹ́ gbèjà mùsùlùmí àníṣe kí gbogbo ìyàwó ẹ̀ kú lójú ẹ̀ àní kó ya wèrè àní kó ya wèrè ọlọ́pàá ni adájọ́ ni lọ́ọ̀yà ní ìjọba ní ló agbára tágbára ń kùn lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ tó ní báwa ṣe ń bú mùsùlùmí náà ṣe ń bú ànábì yìí òun fẹ́ wá gbèjà ànábì tí kò dẹ̀ gbèjà ìṣẹ̀ṣe ńgbà tí mùsùlùmí fojú ìṣẹ̀ṣe ń gbólẹ̀ tó bá yẹ pọ́lọ́pàá ni kó dáná níṣẹ́ ọlọ́pàá kó dèrò ẹ̀wọ̀n tó bá yẹ lọ́ọ̀yà ni kó sì wí ní jabajaba kó jẹ́ tiẹ̀ ayé rẹ̀ kó bàjẹ́ rẹ̀ kó ta iṣẹ́ rẹ̀ kó dìṣẹ́ mọ́ lọ́wọ́ ìwé ẹ̀rí ẹ̀ kó gbaná kó dolóṣì láyé gbogbo alágbára tó lágbára tí ò ṣe òótọ́ nígbà tí mùsùlùmí ń bú eégún lé wa tí ò ṣe òótọ́ nígbà tí mùsùlùmí ń bí orò lé wa tí ò ṣe òótọ́ tí ò pè nígbà tí sáyidì sì tún gbé orò jáde ajá orò tó fi tó ní kí gbogbo obìnrin ó wá wo orò tó pariwo tí òṣòótọ́ tó wá lọ́wọ́ lágbára nígbà táwa ń bú àlá yìí tá ń bú ànábì tó lóun fẹ́ gbèjà ànábì ẹ jẹ́ kó ya wèrè. àṣẹ. ẹ jẹ́ kó bugi jẹ. àṣẹ. ẹ wú mẹ́bọ. àṣẹ. ẹ jẹ́ mẹ́bọ. àṣẹ. ẹ jẹ́ máyé. àṣẹ. wọ́n lọ sínú ayé. àṣẹ. wọ́n lọ sínú ayé o. àṣẹ. òkété rèé o ikú kórékété kò lórí gbogbo ọmọ ọdún mọ́lẹ̀ o. àṣẹ. kórékété kò lórí gbogbo ọmọ ọdún mọ́lẹ̀ o. àṣẹ òkú kété kò lè gbogbo ọmọ ọdún mọ́lẹ̀ o òkú kété kò lè gbogbo ọmọ ọdún mọ́lẹ̀ o kí a má bọ̀jọ́ o àbúrú kó má ṣe o kó má ṣe dààmú o ọlọ́run padà kó ló máa jẹ́ òkété yìí bí ẹ máa máa tún máa tún. kó máa dire fún wa ni o kó máa padà dire fún wa ni o gbogbo ẹ tó bá nífìrà kù tó ń gbé nígbò òun tó bá ti sọ pé kó dàlé lórí. àṣẹ. ó di mèkútúrú. àṣẹ. ó di mèkáfò. àṣẹ. ó yarọ. àṣẹ. ó ya wèrè. àṣẹ. ayé ẹ̀ kó bàjẹ́. àṣẹ. ibi kó máa bá sùn kó máa bá jí. àṣẹ. apádà ló máa pabidà lé gbogbo ọ̀tá mọ́númọ́lẹ̀ lórí o. àṣẹ. apádà ló máa pabidà lé gbogbo ọ̀tá mọ́númọ́lẹ̀ lórí. àṣẹ. apádà ló máa pabidà kó sọ bide fún gbogbo mọ́númọ́lẹ̀ láyé. àṣẹ padà ló máa pàbídà kó o sọ bídé fún gbogbo mọ́nìmọ́nì láyé. wọ́n kó fọ́ ni. ọmọ ìdààmú láyé o. bẹ́ẹ̀ kò jẹ́ nìyẹn o. ẹ̀bùn kó bá gbẹ́bọ̀ wa fi o. wọ́n ní wa kó bá a fín bọ̀ o. àyè wa kó bá wa dá o. wọ́n ní wa kó bá a fín bọ̀ o. àyè wa kó bá a dá o. wọ́n ní wa kó bá a fín bọ̀ o. àyè wa kó bá a dá o. àṣẹ. gbé àrí ẹ̀ àgbèkó gbé gbé àrí ẹ̀ gbé àrí gbé àrí àrùn o. gbé gbé àrí òfo o jogun bí o àdìmú lórí o ọkàn ọ̀tọ̀dẹ̀ ní pátá dá ó sì fọ ọdẹ ìṣẹ́gun olórí ládìmú àwa náà láti lọ rèé gbé òpó orí dìde nínú ilé àjàgùnmọ̀lẹ̀ kí orí wa kó lè máa gbè jẹ́gẹ́ bọ́ wá ó fẹ́ o jẹ́gẹ́ bọ́ wá ó dà o jẹ́gẹ́ bọ́ wá ọ̀run gúregúre kí orí wa kó wá gbè wá gbogbo mọ́mọ́lẹ̀ tó ń jìjà àṣẹ̀ṣẹ̀ lọ́lọ́ kórí ẹ̀ kó jà fún o kórí wa kó jà fún wa o olùmọ̀dọ́ ní di ẹjọ́ oh, ipò ẹkùn ní bàgbàlagbà lẹ́rù oh, àṣẹ̀ṣẹ̀ yọ ọgbọ́n màrìwò òun oh, ojú ọlọ́run pálẹ̀ òun ojú ọlọ́run pálẹ̀ ó òní tú oh, adébá fún Ọ̀rúnmìlà oṣù oh, gbogbo ẹlẹ́dàá ò dáhùn sí ó ní bá mi dáhùn sọ̀rọ̀ mi. wàrà lọ́mọdé kò pé títí wàrà. ẹ dábàá mi dáhùn sọ̀rọ̀ mi. wàrà lọ́mọdé kò pé títí wàrà. ẹlẹ́dàá kò bá a dáhùn sọ̀rọ̀ wa o ah. ìgìdìbá tún láyé ṣe là ń pè wọ orí ẹni orí wa o ó yá sùn ìgìdìbá kọ́ bá tún láyé wa ṣe. àṣẹ jà mú o májẹ̀ gbogbo ó jà wá o májẹ̀ àríbi láéláyé o ọ̀tún ọwọ́ mi àbádé bá fún wọn lóde àbájọ́sẹ̀ fún ajé ni wọ́n sùn wọ́n ní kọ́nùbọ̀ kan lè ba làjé lọ́wọ́ arúgbó lẹ́ni kí gbogbo ọmọ ọmọ nìkan lájé lọ́wọ́ o ọ̀tún ọwọ́ mi àṣẹ wọ́n ní gbogbo kọ́lé bá bímọ lémọ orúbọ ń bẹ̀ ọ́n bímọ lémọ àti rúbọ lẹ́nu gbogbo ọmọ ọmọ nìkan bímọ lémọ o. àṣẹ ọmọ láyé wa o àṣẹ ọmọ kù lójú wa o àṣẹ ọmọ sì kú ọmọ láyé o àṣẹ ọmọ kù sọdún bí ó ṣe bí ọmọ o àṣẹ ọmọ tó sì wọ́n kì í ṣe báyìí má dà ó dìgbà ìrere kọmọ tó gbẹdán yèyé ó dìgbà ìrere kọmọ tó gbẹdán bàbá gbàtọ́ bá tó sọ ní ní sọmọ ìyá ẹni adébábà sì wélé ọmọ aládègún dèpẹ̀nù ẹ̀bá dègún kẹ́dú dèpẹ̀ láwọn olórí kò níjà. àdúró pípé ègún ayé ò ní mú mi ègún oṣù kì í mú yọ ègún ayé ò ní má wá ègún ọkà kì í mẹ́kọ ègún ayé ò ní má wá ègún ara ayé kò ní má ra ọ̀run ègún ayé ò ní má wá ẹ̀hún gbọ́ oníwọ̀n ẹlòmíì àgbá ní hun ègún ayé ò má wá ègún omi kì lójú wọn lódò ègún ayé ò mú wa ipa ayé ò jà wá mọ́ ègún ayé ò mú wa tani ó bá fi gbègbè lépè nígbà yìí ná. ṣàrẹ́ lépè lépè lépè lépè àlùpàyídà ọlọ́pàyídà kẹ́tọ́bídé àlùpàyídà ẹ bá pàbídà kẹ́tọ́bídé fún abá yìí o nínú agbọ́n káyọ̀ àkókún káṣẹ́ gòdì kárẹ́ yọ̀tá ká má mọ́ láéláé ẹ wíroko ní poko ẹ wírẹ̀ kì í pẹ́rí kìkì ọjọ́ òpóṣù mọ́ jáfún yebe ń bá gbanú mọ́lẹ̀ ṣọ́ta ó gbígbọ́ mọ́lẹ̀ lówó lọ́wọ́ wọ́n ní gbígbọ́ mọ́lẹ̀ mọ́wọ́sàn bínú kọ́ mọ́wọ́sẹ̀ jà ẹ jẹ́ kí yebe ó lọ máa ṣépè wọ́n ní yebe ní ó parẹ́ sọ́run ǹjẹ́ ìpè yebe. ayọ̀ bá wà yebe jà ìpè yebe ajálajà máa wó dulé. ebelebe ọ̀nà máa wọ ìgbèjà ebelebe. ọ̀run ni olùpàgọ́dì máa bá gbogbo ọ̀tá ẹ̀ pátápátá láyé. ebelebe ọ̀nà máa wọ ìgbèjà ebelebe. àṣẹdá lọmọdé máa jẹ gúúsù ọjà balẹ̀lẹ̀ bá ti lẹ̀. ebelebe ọ̀nà máa wọ ìgbèjà ebelebe. ọ̀tá ògùn ò ó lè jà o arúbọ wa lẹ́nu má jẹ́ kógun kógun ó lè jà wá láyé. gbogbo ẹgbẹ́ tó bá ti ń ro ro gbogbo ọmọ ọmọ ilẹ̀ lórí social media káàkiri àgbáyé lè ní kí rẹ̀ ó lọ bá ní. alágbára ayé ìlú orúbìrù wa kí bí rẹ̀ ó bá. lágbára tó agbára rẹ̀ ní kó pa. agbára rẹ̀ ní kó pa. agbára rẹ̀ ní kó pa. alápá ní ká kòkòrò ní kásẹ̀. eriwo wo wọ ọ̀sán ọdọọdún máa dán lọ́nà ọkọ̀ àsán òjìyàn gidi nípò ọmọ ọlọ́fin ọpẹ́ lólùgbẹ́ ìpè wá sílé ayé àwọn ọmọ ẹ̀fà yìí ni wọ́n ń bá ọmọ olùfẹ́ jà ní òtún fẹjọ́ kínní àná ó wà láwọn ọlọ́fin para wọn a ní gbogbo tó bá dàbí arápá nìkan kó kápá kó tó bá dàbí òkò Abíọ́dún máa dé olólùkà aṣọ rẹ̀ ní kó pa Àṣẹ. Èkúta tó ògèdè ní kò di gèdè ẹ̀ ní kó gbẹ̀mí ẹ̀. Àṣẹ. Olùgbẹ́ ìpè ọ̀dà abẹ́ ìpè rẹ̀ ní kó ṣapa. Àṣẹ. Owó ara rẹ̀ fi para rẹ̀. Àṣẹ. Ẹni ro bí kó kú dànù fún wa ní o. Àṣẹ. Ẹni ro bí kó kú dànù fún wa ní o. Àṣẹ. Ẹni ro bí kó kú dànù fún wa ní o. Àṣẹ. Àṣẹ. Àgbẹ̀bọ̀ arú o, akú ò lágbẹ̀bọ̀ márùn ẹbọ iná baba ńlá wa arúti gbogbo ogun fi ń ṣe arúbọ náà lè lẹsẹ gbogbo ogun fún wa o. gbogbo ẹgbẹ́ tó bá ti wá ẹran obi rò wá tó ń rò lọ́kàn tó ń pèrè wa níbi ẹbọ ògbọ́dọ̀ fẹ́ fúru wọn mọ́. ẹbọ ni ògbọ́dọ̀ dà mọ́. ẹbọ ògbọ́dọ̀ jẹ́ fún. ògbọ́dọ̀ jẹ́ fún. ilẹ̀ o ilẹ̀ o ilẹ̀ o arúbọ lẹ́nìí tó bá ṣe pé ìwọ ni mọ̀lẹ́ baba ńlá wa tó bá pé ìwọ ni baba ńlá wa ń kó bì fún a ní gbogbo tó bá gbórí ìwọ ilẹ̀ yìí tó bá ń ro gbogbo ọmọnumọlẹ̀ tó ń polongo ṣẹ̀ṣẹ̀ káàkiri àgbẹ̀ lákòókò yìí ilẹ̀ kò gbẹ̀mí. gbogbo tó ní ilẹ̀ kò gbà lójú ẹ̀. kó o ṣe tójú ànábì Muhammadu gba gbogbo ọmọ ẹ̀ kí o tó bẹ́ẹ̀ gba gbogbo kan lóluwa rẹ̀. ojú ànábì ló ṣe gba gbogbo.